وسمه حبيبا وعتق من شفاءته رقابا لك الفضل المبين على عطائي من أنت به وضعفت ثوابا عبد الله أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ìjókòó bàbá wa Alhaji àgbà láàrin wa ní ọ̀sán yìí gbogbo àwọn ọmọ kéwú a sì máa ń tọ́ yẹ ká wípé àdáàmà lọ́pọ̀ bàbá wa Alhaji àgbà wọ́n wà ní ìjókòó láàrin wa lọ́sàn yìí ẹ dákun yẹn ni ò ní jẹ́ kí ọ̀rọ̀ pọ̀ kò ní sí wóróworó bàbá ti jáde nílẹ̀ látàárọ̀ àwa náà là á sì ń bẹ lọ́wọ́n àlàáfíà ara fún wa kan ni wọ́n ti ń bọ̀ wá síbí tí wọ́n bá tún kú un bí wọ́n tún lọ ibì kan ká tó lọ tafsiri nírọ̀lẹ́ ọlọ́run mọ́ṣáwọlá bàbá wa aládé àgbà tí wọ́n ọlọ́run ṣàánú wọn pẹ̀lú ẹ̀mí gbogbo àtàláfíà bàbá wa tá a jòkó tì yín náà dákun ọlọ́run bá wa ṣàlékún àlàáfíà ara fún wa dákun ọlọ́run ìdùnnú ojoojúmọ́ tágbàlagbà máa ń tí wọ́n máa fi ríṣẹ́ náà ọlọ́mọṣà bá wa ṣe fún wa èyí tó wá ga jù ni pé àárín wọn pẹ̀lú ọlọ́run dákun mọ́jọ dàrú ẹ dákun ní iye wa bisimilahi lè ilafi bisimilahi rahman rahim lè ilafi quraish ilafi himri ilata shita iwasoi. فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف afa Ismail ẹ bẹ̀rẹ̀ bá a ti máa bẹ̀rẹ̀. ilahi laysa li illa kaunu. Allahu akbar. فكن أوني على هذا الزمان. bàbá wa National Mission of Ansarul Islam. إلهي ليس لي إلا كجاء أكي يقوى وكن جاءني إذا هاجني هجاني ọjà tẹ jòkó ti tẹ ń bomi sí náà ní. ìlàhí lẹ́sàlí ìlàkà ìsinú. fún èyí tí bàbá ti ṣe fún yín ọlọ́pàá àṣàlékún àlùbáríkà ti dùn fún yín. ìlà àárọ̀ mi ń lọ wá bá a ti jòkó yìí. ìlàhí àǹtà àtà alámù máa bì náà wọ́n ta alámù máa tàjí sùnbí ìjìnà. ètò wọn pè ládàbí àná nù. fáàbùlì. ẹni tẹ ẹni chairman lọ́wọ́ àdìrẹ́ ti ń jáná sí. fáàbùlì. ilé ò sì dàrú ó balance. fáàbùlì yàrá ah, ìdọ̀wọ̀. Allahu akbar. ìdá máa ń sáyà kọ́lí bí àwọn lè sá ní. ìdá máa ń sáyà kọ́lí bí àwọn lè sá ní. nánú káwọn mọ́nú ìdá aláwọnálá nàfẹ́kẹ̀ ìdán pẹ̀lú àdàbíyà nánu nahanu kawmun ìdá aláwọnálá nàfẹ́kẹ̀ gbogbo bí tá a bá ti bára wa kóga kóga ẹ̀ tún ma wá wa kí náà ni bàbá wa Ismail ayára lẹ́yìn ní chairman gẹ́gẹ́ bí àgbánú àwọn ọmọ kéwu ní Zumura tí bàbá wa alájà gbà kún wọn lé mi ní 1980 90 kí n tó wá lọ Cairo 1993 ẹ dákun ẹ ẹ má jẹ́ àṣìtò ó ní bí bàbá ṣe bàbá ní template tán fi tó òun là ń pè ní meiyar bí yẹn bá ti wá fẹ́ gbé template yẹn kú wọ́n máa béèrè pé ẹsẹ̀ ládàbí ìyàlélẹ̀ fàyínà tàríkà yu'idu nafsa bá a bá lẹgbẹ̀rún ọdún láyé tá a bá ti kó ń bẹ̀ ìtàn ọmọ rìpítà ara wọn náà ni a wà níwájú bàbá wa alájí àgbà èyí tẹ́ fún mi ṣe ní ọ̀sán yìí ni pé mò ń sọ bàbá wa president fáwọn akèrèjì zumura afáwọn onítòlótòló wọ́n ti di bàbá wa nísìnyí àbí bẹ́ẹ̀ kọ́ bàbá wa president. Yeah torí pé àwọn làyàn kan máa jẹ́ pírẹsidẹ́ǹtì wa nígbà tí bàbá wa immediate past president bàbá wa àfa wa àgbà ọmọlẹ́yìn àwọn ni wọ́n kéwú tán lọ́dọ̀ bàbá alájà àgbà wọn tó wọ́n gbà wọn lójú ọmọ Allahu akbar. àfa wa Ismail. Allahu akbar. ẹ dákun gbogbo àwa àlùmọ̀ anabi Muhammad mo kí àwọn ìyá wa níkàlẹ̀ àwọn ìyá wa bàbá wa Khalifatul Adabiya tòní ẹ ṣe ẹ kú tọ́jú bàbá gbogbo àwọn tá a jáde lára yín lọ́mọ ọlọ́run ó ṣe wá ní ìdùnnú jálẹ̀ fún yín ìgbà bá máa sinmi ọlọ́run níjẹ́ ṣe wàhálà ẹ dákun gbogbo ẹ̀yin akẹgbẹ́ mi tá a jẹ́ ń jọmọ kí ó lọ́dọ̀ bàbá wa lájẹ́ àgbà ẹ dákun àdàbíyà ní píríncípù nínú píríncípù àkọ́kọ́ ọmọ owó yẹn pé náà nù káwọ́mọ̀n ìdá aláwòna lánà fìtẹ́kì àwọn èèyàn máa béèrè ni pé ẹ bàbá wa alájà àgbàlá ń wà bàbá wa sheikh Kamaluddin Al-Adabi lórí òkè òun náà ni Òṣogbo làwọn èèyàn ti wájọ́ náà lọ́hùn àwọn aṣíwájú wa ni wọ́n wá ń jòkó yìí wọ́n béèrè bàbá orí pákó làwọn a máa jòkó tẹ́ bá ti gùnkè ẹ bà wà lérí pákó gẹ́gẹ́ bí ọmọ kéwú bàbá ò ló kọ méjì tí wọ́n ń pè wá ọmọ ni naam naam allahu akbar Asa akbar padà di ọmọ n kò ṣe pé wà léyìí ọlọ́run ní pè wá ní ọmọ template bàbá nù principle bàbá nù àwọn jama táwọn ìwà dénjọ́ náà látòṣogbo wọn láwọn béèrè bàbá wa lájẹ́ àgbà àwa ni wọ́n wọlé pálọ̀ rédíò òun náà níbi tí bàbá máa jòkó ó ọlọ́run àwa tó ń pàtà táwọn kan ò mà bàbá national missioner allahu akbar allahu akbar ó sáyẹ̀dìkúrú ní kàwmí ìdámá taraktuhum. sáyẹ̀dìkúrú قومي إذا ما تركتهم الله أكبر الله أكبر إني بأذن الذكر حي ودائم èsì bàbá wí ní oúnjẹ tí bàbá ń dágbére bàbá ń dágbére wọn ní sáyẹ dùkúrò ní kaomi ìdámá ìdá máa tàràkì tó hùn. Allahu akbar. Fa inni bí obìnrin wíkìrì hayọ̀ wàdà imú. Ńlọ ńlọ àsìkò ti tó. Wíkìrì hayọ̀ wàdà imú. A máa gbogbo àwọn tí wọ́n gbọ́njúmọ̀ mi tí wọ́n bá mi láyé ha yóò mọ̀ dùn ọ́ pé ha àwọn náà sì bá bàbá láyé àwọn ẹrú ọlọ́run táwọn yìí wá wọ pálọ̀ lọ́dọ̀ bàbá lọ́kànkan tí wọ́n jòkó náà ni wọ́n wá wọ pálọ̀ wọ́n á jáde padà àwọn mẹ́rin ni wọ́n wọ́n á bá wọn bíi tá a jòkó pé ẹ ẹ ẹ mẹ́ni tá a là ń béèrè ni bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi àwa ni bàbá náà nù pípa wọn wá sọ bàbá wa Sheikh Kamaluddin Al-Adabi ìtàfẹ́ mi sí ni pé bá a ti ń ṣí yàrá kan láàmú sí kan àti dọ́dọ̀ bàbá àbáwọn ọmọ fíìlì fọ́ọ̀mù káwọn tó wọlé nahanu qawmun idha alawna la naftakhir ìtí wọ́n ń pè ládàbíyà náà nù ẹ dákun ìtàtẹ́ ní kí n sọ lónìí gẹ́gẹ́ bí ọmọ èké ọmọ èké náà nìyẹn ránṣẹ́ irú iṣẹ́ báyìí bàbá ìmáàmù àgbà ní màsígbà ni wọ́n jòkó yìí tó ṣe pé bàbá ti ń wo àwọn bàbá wà fún àgbà kọ́lọ̀wọ́ dákun mọ́jà pàdánù bàbá oníwàṣẹ́ àgbáyé ni wọ́n máa wí wọn lọ́lọ́ mọ́jọ́ jù òtúká tó mọ̀ tààrà a wà nínú agboolé ìmọ̀ níbi tí bàbá alájà gba ṣe wàhálà sí tọ́lọ̀ wá dá wọn lóhùn pẹ̀lú wàhálà náà ó fi wọ́n ṣe kòńgẹ́ oríire lọ́dọ̀ bàbá wa fágbà. Sheikhuna Tajul Adabi tá a fẹ́ wọn ní ọ̀sán yìí níwọ̀nba àmì tí mo fẹ́ sọ kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àfa àwọn òun ni pé kì í ṣe pé bí ìtàn yẹn ṣe dùn ni mo fẹ́ sọ pé kẹ́ ẹ gbọ́ pé ah ìtàn náà dùn púpọ̀ ambelembele wo ló dunnú tata ń wè ṣe ń gbọ́ jiná tá la wà ń jẹ́ dúdùn tàkọ́ la fẹ́ gbọ́ bíi pé ìgbésí ayé yòó làwọn bàbá yẹn lò táwa fi wá dé lónìí tá à ń jọmọ kéwú tá à ń jọmọ tí ò wá síbi tá a dé àfi kán máa tẹ red carpet pé sọmọ alájà àgbà ló pera rẹ á ọyà ọmọ bọ. èyí máa fi sọ wípé kò sẹ́nìkan nu wa tá a jáde bí àtàjà alájà àgbà ń gbèsè nahanu madinun gbogbo alájẹ bàbá ń gbèsè gbèsè tá a jẹ bàbá náà ni pé àwọn nìkan ṣe wàhálà ó kọ àwa wá dé wa ni pé sọmọ alájà àgbà ni ọ́ gbogbo ohun tẹ́ ń bá ń wá tí ó bá sí nítòsí wọ́n sì máa mú sí tòsí. bàbá ò wá pé ọlọ́run mú yín ọlọ́run mú yín wá lónìí àgbẹ̀sán tí bàbá yín ṣe lára yín bàbá mísánná ilé ìlà ọlọ́mọṣẹ́ àbáwá kẹ́ wọn àwọn ni wọ́n máa ń sọ wọ́n ní láti ijọ́ táwọn ti wà ń kékeré táwọn ń jọ́ máa kéwú fún bàbá wa lájẹ́ àgbà táwọn fi wá gbọ́njú àwọn òdebì kan rí kan wá ní tí ìbá ṣe pa wọlé ẹ̀yàn ọmọ àbá kàn fún àyín lábùkù àfi ibi táwọn òde tó ní àá ah, tí ìbá sọ láàfà yín ẹ̀ máa ń tẹ̀ wọ́n lónìí. gbogbo tí ń jọmọ bàbá tí ń jọmọ kéwì bàbá jà lóbáríkà bàbá ni tí bàbá fi lọ bọ́ lọ́hùn. àtúwọ̀n jẹ́ dìsìn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بابا إمامو مكي كوكو mo kí àwọn bàbá wa bàbá wa sọ́ọ̀lẹ̀ tí wọ́n jẹ́ bàbá wa nílẹ̀ ará àgbàjì akíyín púpọ̀ àárín pọ̀ lọ́lọ́hùn nídàrú náà wá ibadu rahman wa ibadu rahman alladina yamushuna ala al-ardi hauna وإذا خاطبهم الجاهلون قالوا سلاما اللهم تقول إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا ó على إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ọlọ́wọ̀n ọ̀dákẹ́ngbọ̀ fẹ́ ròyìn àwọn ẹni rí àwọn onímímọ̀ àwọn tó ṣe pé ń bò làwọn ọ̀bá wà tí ìbá ṣọlá wàhálà wọn ó ní yẹ̀rìfá ìlọ́hùn lẹ́dínà àmàlómínkún والذين أوتوا العلم درجات يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات tala ń pè láàfáà gbà bàbá wa Sheikhuna Tajul Adabi tẹ́wá ní kí n sọ pé wàhálà tí wọ́n ṣe nínú mà tó fi wá já sí pé kìí ṣe pé kìí ṣe ẹni tí yẹn bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí bóyá nítorí táwa ń ṣiṣẹ́ ní kóòtù ni èyí táwa máa ń rí láì lólórí ní táǹpẹ̀ ní fact tádẹ̀ proof of fact wa pé ọ̀rọ̀ ni mo sọ kalẹ̀ yìí tí mo rí tí mo fi sọ nì kò sẹ́kù láyé lónìí ní màtá ń lò tí ẹ̀ ṣe pé ṣòwò tájù làdábì ló gbé wá mo ní authority ń bí tó bá ṣe pé ìmàtá ń lò láyé lónìí tí gbogbo ayé ń sàǹfààní rẹ̀ yìí kọ̀ wá láti ibi méjì ọ̀rọ̀ ṣe kàlàtájù làdábì ni nílẹ̀ yorùbá yìí ò lóyìí tí ń ràn nínú òrùn ni o mo sì ní authority àwa láyé globalization aláwòlámà ibi tó ti sọ̀rọ̀ tó ń béèrè pé mo lo ti rélẹ̀ yìí aláàlám bẹ́yìn náà yàdá yìí gbogbo ayé nìsín àtẹ́lẹwọ́ báyìí lọ́wà baba sheikhu na tajul adabi àwọn là ń pè ní muhammadu jami'i O tí wọ́n sọ ọ́ Muhammadu muhammadul jamiu bàbá tó bí wọn jẹ abdul Kọdiri, ẹ dákun ẹ rí i pé àwọn yẹn kì í ṣe pé mo bẹ́yìn bá ti tóbi orúkọ rẹ̀ máa fúyẹ́ lẹnu ni. bàbá tá a yìí tó bí bàbá adabi àwọn ni wọ́n jẹ́ ìmáàmù Malik wọ́n ń pè wọ́n Sheikh Abdul Qadir kẹ́lẹ̀ mọ̀ pé ìfáàdà tí ka mínka ilẹ̀ ìka náà ni bàbá wa kàlífàtò làdàbí yìí náà lónìí orúkọ tí mo wíwò náà làwọn náà ń jẹ́ wọ́n bí bàbá Sheikh náà tájù làdàbí níjọ́ jimá ní 1877 ni wọ́n bí wọn ẹ dákun bẹ́ẹ̀ bá bàbá rẹ̀ tí ó jẹ́ àyíyàn ẹni ẹni tó kọ́ lẹ̀ àtìgbà tó fi kọ́ lẹ̀ àti iye ọdún tó ṣe ní wàhálà tó fi kó gbogbo ìtànjọ gbogbo ẹ̀ níbẹ̀ lákọ́ọ́lẹ̀ àmọ́ ní tọ́jẹ́ káwọn kọ̀ǹfàmù gbogbo eléyìí ni pé àwọn àwọn aṣíwájú mi ti kú mi alájò wàhábì Daniel àwọn bàbá ọ̀rọ̀ ìsìlẹ̀ bẹ́ ìsà èmi náà kéré nígbà tí wọ́n ń kọ̀tàn bàbá wa lájí àgbà ti Sheikh natajo ladabi ìtọ́kọ́ afa àtàwọn afi kọ̀ǹfàmù ẹ̀ pé bẹ́ẹ̀ náà lórí ni pé kò séyìí tí wọn ò kà sí bàbá létí kò séyìí tí wọn ò kà sí bàbá létí ìyẹn ẹni tó kọ́ bàbá ò that's right that's right ìtumọ̀ yẹn ni pé èyí tó kọ yìí wọlé àmọ́ wọn bẹnu àwọn àtàntà awí yìí tí bàbá alájà gbà ni wọ́n mú kó kìí ṣe pé kìí ṣe pé kò í ṣòdodo dodo ni bàbá ní eléyìí buhaya ni bó láti sọ fáyé pàápàá mi ló ṣe lè nítorí wọn fi ni wọ́n mú kó nù pé àmì lè kó nkéré ó ṣẹlẹ̀ lábẹ́kúta ni lójú mi ló ṣiṣẹ́ àmọ́ bò láti sọ fáyé tí wọ́n fi gbà wá gbọ́. wọ́n bẹ̀ wá Sheikh Tajul Adaby ní eighteen seventy seven ni wọ́n bí wọn níjọ́ jimá ní ọjọ́ kẹta inú oṣù kẹta eighteen seventy seven wọ́n sì gbá bíi náà ni wọ́n bí wọn sí. ó wá déédéé ọba ẹlẹ́ẹ̀kẹrin nílọrin táǹpẹ̀ ní ọba amiru ali ọba aliu tí òun jẹ ní ó jẹ ní eighteen sixty eight ó wá kú ní eighteen ninety one ọdún tí wọ́n bí bàbá àfàgbànú láyé ọdún ọba kẹrin nílọrin táǹpẹ̀ ní aliu tó jọba ní eighteen sixty eight tó wá kú ní eighteen ninety one bẹ́yàn bá wá ní bàbá yìí máa níyà ni ìyá tó bí bàbá wa Sheikhuna Tajul Adabi àwọn ìyá rẹ̀ wọ́n bẹ lọ́hùn kí ló dé tà ní jọ wọ́n mo gbọ́ ẹlẹ́nu bàbá wa lájẹ́ àgbà wọ́n ní bàbá bàbá fẹ́ jáde nígbà míì wọ́n wàá lọ dọ̀bálẹ̀ síwájú ìyá wọn pé ṣé ìṣẹ̀yìn ṣe bínú sí mi kí n tó jáde kẹ́lẹ́ pé template ń tán ní al-adabi ní tí bàbá bá ń lè ní bàbá mọ́lé

torí ń jọ́nà lọ́hùn tó fà ni pé àwọn èjì aráàmù wọ́n máa ṣiṣẹ́ ni wọ́n á máa pè yá náà ní ìyá ẹlẹ́kọ̀ọ́ wọ́n bí náà nílé galadima nílọrin bí kọ́dà bàbá tó bí wọn òun ni galadima ẹlẹ́ẹ̀karùn-ún nílọrin bàbá tó bí ìyá náà kẹ́lẹ́ mọ̀ pé tàlákọ̀ nùrù. sùlàlátùkùn ìlà àṣàkì nàdìí ẹ dákun kò sí kankan tí máa ń lálẹ́ wù ọlọ́run ò sì ní pidán lànàbí fi ní takayà nínú tófìkùn nínú tófìkùn fa ìnàlẹ̀ ẹ̀rẹ́kọ̀dà sásùn gbogbo owó tó bá fẹ́ ká máa pàtàn tiẹ̀ náà káyọ̀ dákẹ́ báyìí lọ́ọ́ yàn níbi tó dáa mọ́jọ́ làjọ́ dọ́là mú máa máa ń sọ fún ọ pé inú ilé báyìí ló ti fẹ́yàwó wa no no no no I'm matured enough no ẹ lè máa sọ fún mi pé ẹ jẹ́ kí n ṣẹ̀ṣà mélòó mélòó ẹni tó lagídí ń gbà wọn náà lọ mú ní alálùbáríkà tí ò lọ obìnrin òun po tíì fún un ìsì ń ha lẹ́yìn àti ìyàn máa ń mu máa ha yẹn lẹ́yìn. àwọn ìyá ajọ́ náà pẹ̀lú primitive idea àwọn tí wọ́n lajú àwọn tí wọ́n bínú pẹ̀lú ọ̀làjú wa nísìnyí kẹ́là ń bí wọ́n bẹ́ ń gbòòrò àwọn ọmọ yahoo ẹ̀dá kò ká mú wà sí ń bẹ̀ àfàgbọ̀ lálẹ́ láti ibì kankan gbogbo ìran méjèèjì àlùbáríkà ni àti ìdílé bàbá àti ìdílé ìyá àwọn lójú rí báyìí bàbá tó bí ìyàwó náà ń jẹ́ sọ́ọ́lìhù nílé galadima ní gegele òun ni galadima báwọn ó jẹ galadima ẹlẹ́ẹ̀kejì nílọrin bàbá wa sọ́ọ́lìhù. Allahu akbar. bàbá sheikh natajil adabi rahimahullahu ta'ala bàbá tó bí wọn máa pè wọn ní ara maka ara maka àṣẹ ọkọ máa ro ọmọ a máa pè wọ́n ní ara maka kọ́dà mẹ́nu àdísù alẹ́bí Muhammad ó ní hasinu asima abuna ikum bẹ́ẹ̀ bá fẹ́ fọmọ lóko ẹ fún lóko tó dáa kọ́dà bẹ́ẹ̀ bá fẹ́ máa dàá pè ẹ kọ́ tó dáa ni ẹ máa fi dàá pè bàbá tóbi wọn máa pè ara maka ara maka torí ìṣesí àfọ àgbà láti kékeré wọn bí ara maka ni. Allahu Akbar ìyá tó bí wọn máa ń pè wọn ní alábí alábí òun ló kì tí wọn fún bàbá wa sheikh natajul adabi ẹ dákun ẹ jẹ́ ń bọ́ síbi pé àwọn àwo ni àkàránù wọn ṣe níbi tí àwọn contemporaries ibi táṣìírí ti máa ń tújù níbi ìtàn tá máa ń lágbájá lu ayé làkásìgbè lu ayé ibi tẹ́ẹ̀tì màbọ́ wa ń parọ́ ni pé ah, ayé tẹ́ wá lólò yìí àwọn kò lú àwọn àwo ni ẹjọ́ èèyàn bá ti lọ ilé kí ó kan tí ọba ti láwọn schoolmate pé àwọn tájọ kàwé ní irọ́ ní pa sàádà rọjúlù yẹ sàádà rọjúlù bí musa habati sa'id gbogbo ẹni tí ó bá soríire láyé ẹ̀rí pẹ́ni tí ó bá ní láti kékeré lóríire ní ọ̀jẹ́ mo ń yanjú ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kó mọ̀ á dàbí pé ẹ wọ́n sà ní àfa àwọn báyìí ni àà ibi ìmọ̀lá ń lọ a máa gbọ́dọ̀ mẹni tí wọ́n ń pè ní sheikh natajo làdàbí. afa ismail sáyé dìkúrú ní kàómi ìdámá taraktuhum. sáyé dìkúrú ní kàómi ìdámá taraktuhum. Allahu akbar. wà á ní yóò sì dèkìrì ayò ọ̀dà imú. bàbá bàbá sheikh natajo ladabi wa dàgbà pẹ̀lú àwọn tí wọ́n ń pè ní akron àwọn akron wọn ìyẹn àwọn méètì wọn tí wọ́n jọ dàgbà ẹ̀rì wọ́n bá pọ́n àtàtìmí náà ládùúgbò nísìn aláwọn tá a jọ dàgbà tá a jọ máa jẹ tó lọ́dọ̀ ìyá àmọ̀dọ́ wa kọ́lẹ̀ pé títí ẹni mọ́kànlá o a sì padà sanwó. sàyẹ́dì kúrú ní kàómi ìdá máa tààrà kùtùkù. kàómi ìdá máa tààrà kùtùkù. Allahu akbar Allahu akbar. ẹni tí ò ní nítàn dáadáa bá a ti ń sọ̀tàn afọ àgbà yìí lẹni tí ò ní farabalẹ̀ torí pé máa ń ta anna náà la máa ta manna ẹni ọba tẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo tí ò tó wa lọ́wọ́ padà tó wa lọ́wọ́ ẹ dákun ìfẹ́ ká gbọ́ ìtàn Sheikh náà tájú là dábì pé ah ìtàn náà dùn púpọ̀ ah ah kí ni tẹ́ḿpìlẹ̀tì tá a fa àgbà fi lu ayé tálàjì àgbà bá lọ́dọ̀ wọn tá fi wá ṣẹ́kù bá a ti kéré lọ́jọ́ orí ẹ̀mọ́ yàfá tá a ti gbọ́ tá a ti gbọ́ tá a padà gbọ́hùn ẹ̀mọ́. wọ́n ní ha ah, lágbájá ni jabaru ni kíníkan jàbáàrà ni kọ́lá tí ń bá ń lọ nísàn ọmọ ju ẹni pé ẹ̀yàn náà ti máa fi mọ́tò dààmú gbòòrò oúnjẹ náà lọ́hùn náà ní lọ́hùn. ẹ dákun ẹ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò sí tí wọ́n mọ̀ dàbí àtọ́jú pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ. gbogbo àwọn bàbá tá à ń wí sí ni a lè gbìjà wọn torí ẹ sọ fún mi lẹ́nu ìgbà tẹ́yìn náà dáyé tálẹ́ńtọ́ kọlù wọn tí ò gbé tiẹ̀ torí pé wọn ò sopọ̀ mọ́ nǹkan kan ọlọ́run ni wọ́n sopọ̀ mọ́ ma kana lillahi dama wa tasal wa ma kana li ghayri llah inqata wa nfasala eh, a lè lóní mudọ́rù náà ma kana lillahi yadumu wa yattasilu wa ma kana li ghayri llahi yanqati'u wa yanfasilu tó bá ṣe pé torí ọlọ́run fi gbogbo nǹkan lẹ̀ yóò máa lọ kò ní mìí Allahu akbar. bàbá wa alájà gba wọ́n ṣe wọ́n ṣe tafsiri eighty five years lẹ́kọ̀ọ́ níta ṣọ̀gbọ́n kí n tó lọ Cairo nineteen ninety three laṣàdúà tá a kálù kùránì níta ṣọ̀gbọ́n tí bàbá ní ó di odidi alukùránì márùn tí mo ṣe tafsiri rẹ̀ lọ́dún náà lọ́wọ́ di eighty five years èyí tí wọ́n fẹ́ ká kọ́ńbẹ̀ ni pé kéèyàn sọ̀rọ̀ eighty five years láyé ká sì mọ́ mú níbi ọ̀rọ̀ kéèyàn sọ̀rọ̀ eighty five years láyé kọ̀ wá sínú pé ẹgbẹ́ sẹ́ẹ̀tì ah ẹgbẹ́ sẹ́ẹ̀tì ọjà ah eléyìí ẹ̀kọ́ bá gbà mọ́ ah àgbọ̀dọ̀ pé bàbá lọ sọ eléyìí eighty five years kéèyàn fi sọ̀rọ̀ láyé kéṣẹ́ tọ̀hún náà ká tó ń lò nísìn kéèyàn sọ̀rọ̀ eighty five years ẹ dákun tí ń yàdà bíyà allahu akbar allahu akbar àṣírí kan ni la ya'lamuha illa al-ulama Baba wa sọ̀rọ̀ eighty five years láyé wọ́n sì wọ́n tún odidi alukurani lẹ́ẹ̀ márùn-ún kámọ́ wàá rí pé ah ẹgbẹ́ kẹsẹ̀tì ń kó ah eléyọ̀ gbogbo ẹ̀ ń bá gbàmú náà ni àṣẹ máa ká náà lillahi dáàmà wà tásán bàbá wa Sheikh náà Tajul Adabi àwọn àwọn wa ni àkìrọ́nù wọn ibi tí mo ti lọ́nu ẹ dákun mọ́mọ́ bí tẹ́ ní kí n sọ̀rọ̀ lélẹ́rí mo sì ti bó o lójú pé tó bá ṣe pé ìmọ̀ tá ń lò láyé lónìí ni èyí tá ń lò láyé lónìí èyí tá a fa gbàgbé wa ni tuntun mi ò tí kàn. authority mẹ́bí tá a sì ṣàlàyé ẹ̀. mo wá ní àwọn wa ní àkìrọ́nù àfàgbà torí ibi téèyàn ti máa mú yàn ní pé ẹ̀ ń pariwo apá àfáà yín lọ ayé àwọn pẹ̀lú àwọn àwo àwọn àwo ni wọ́n bá ṣe nínú àwọn tó jẹ́ àkàránù bàbá wa sheikh natajul adabi òun ni bàbá wa sheikh abdulmajid alakukọ sheikh abdulmajid alakukọ lókè àpòmù àwọn tí wọ́n jọ ṣe pẹ̀lú bàbá wa fàgbànú láti kéke kódà bàbá sheikh alakukọ tí mo wú yìí ara àwọn nǹkan tí bàbá ni wọ́n parẹ́ kò nínú àwọn tí wọ́n kọ́ lẹ́nu pípò láti wí fáyé bàbá wa sheikh abdulmajid alákòókò wọn sùn nílé wọn lé alákòókò àfàgbò sì máa fọ àwọn aláṣọ wọn sì ń bẹ màsìn gbà yóò máa ní ah tábìlì àdábì fi mílẹ̀ má dàbí jẹ́ ń rúnrún sùn jẹ́ ń sùn. jama abẹ́ ẹ̀ máa wọn kan wọn sùn nílé alákòókò àfàgbò sì máa fọ àwọn aláṣọ wọn máa ní àní ọjọ́ ń sùn mọ́dàmí làmú láti mọ́dàtì mọ́sìn gbà sílé alákòókò afa Ismail. sàyẹ́bí kúrò ní ìka omi ìdá àmàtàràdì tó ń. Allahu akbar Allahu akbar. Inni bi udhihim dhikra hayyun wa Afa ọmọ lẹ́yìn, o sinra afa Ismail lọ́wọ́ díẹ̀. فيذكرني قومي إذا ما تركتهم وإني بحسن الذكر حي ودائم ẹlẹ́kùn àwọn àlùmọ̀ anábì Muhammad táǹjọ́ máa kéwù bàbá alájí àgbà laqad kana fi qisasihim ibratun li ulil albab ibi tí mo ń lọ́nu kìí ṣe pé ah ìtàn náà dùn púpọ̀ ọlọ́run láwọn tó ti síwájú síwájú rí anabi muhammad a máa pàtà wọn fún ọ torí kò sojú ẹ kìí ṣe nǹkan kan kó lè ba mú nǹkan bẹ̀ ni tá a bá ń sọ̀tàn ṣèkì náà tájú là dábì pẹ̀lú bó ṣe pọ́n wọ́n tó ní fàárí fún wa àmọ́ tá a fẹ́ lò kọ́hún àmọ́ sọ lásán àmọ́ rẹ kọ̀kọ́ nínú wàfáà Amare máa nu wàhálà tí àfa ṣe sínú Islam Amare máa rí nu wàhálà tí àfa gbà ṣe sí ń tánpè ní ìmọ̀ àti ń tánpè ní humanity ìsàníyà nínú àwọn ìsàníyà ẹni tá àfa gbà bá rí ẹni wà bá rí ẹ̀yà gbà mo ti gbọ́ wọn lẹni tá àfa gbà bá rí pé kò lágbára àti tọ́mọ rẹ̀ wọn là àfa àmọ́ gbọ́ ọmọ ọdún mẹ́ta ń gbà mí pé ẹ fún mi lọ́mọ yìí kí n bá yín tọ̀ wọ́n mọ̀ wá fún ní wàrà màlúù mu nígbà tí ọba wa di bí ọmọ ọdún mọ́kànlá bí ọmọ ọdún mélòó àfọ ni mo yọ̀ǹda rẹ̀ wọ́n náà ti dàáfà alẹ́ ìgbé pọ̀ mọ́ nínú ilé iná bábà wọn èkọ́ yẹn máa ń bẹ̀ wọ́n máa bùn yẹn ni àfọ àwọn ọmọ lẹ́yìn oṣù mẹ́ta péré ni wọ́n lò bàbá ọmọ lẹ́yìn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ bọ́lọ́hún wọ́n nínú ilé tí mo ti kẹ́kọ̀ọ́ wọ́n máa bùn yẹn mọ̀ ni wọ́n èkọ́ yẹn oṣù mẹ́ta péré ni wọ́n lò tí bàbá náà fi kúrò láyé kò sáfà kan tí ò gbé tíra dọ́dọ̀ wọn àfọ àwọn ọmọ lẹ́yìn سيذكرني قومي إذا ما تركتها وإني بحسن الذكر حي ودائم. afawo abdulsalam ọ̀kánlá ní kùtùmbì nílé bàbá wa ọba àbú ní bàbá wa náà abdulsalam ni wọ́n ń pè wọ́n ọ̀rẹ́ àfa àgbà ni kọ́dà wọn nígbà tí ìyàwó wọn kan lóyún àfa wa lọ bẹ pé ah, àfin ni ó bì nígbà tí ó bì mo sì bí àfin. àfa wa abdulsalam ọ̀kánlá ilé kútu inú àwọn àkàránù àfa gbànú. àfa àfa wa tájù nínú àwọn àkàránù àfa gbà làfa wa aliru sani ọ̀jẹ́ ilé àfọ̀ ọ̀jẹ́ àfa máa lọ bẹ̀ wọ́n máa lọ nẹ́fàájì ládùúgbò wa lọ́hùn-ún abájọ abájọ gbogbo ohun tí ń jẹ́ àfọ̀jẹ́ látòkè délẹ̀ no àfọ̀jẹ́ nìkan àbí kí n pé gbogbo àdúgbò ni lọ́dọ̀ baba national missioner abájọ àtọ̀tún àtòsí àdàbíyà ní gbogbo ẹ̀ nínú àwọn àkìránù àfáàgbà sheikh natajul adabi làfáàwà suleiman ọmọlẹ́yìn wà bẹ́ẹ̀ ni abájọ jẹ́mọ́ ẹ̀ gbogbo ẹ̀bí ṣe ń jọra wọn gbogbo ní tí ń jọ ọmọ ilẹ̀ yìí pátápátá abẹ́jẹ̀ wọn bá kán lẹ̀ báyìí yóò sì máa kọ́ alájí àgbà. Allahu akbar. Ìdá máa tẹ̀wọ̀ ní jùlọ. Allahu akbar. bí ó sì àjọ wà dá ìmọ̀ bàbá wa Abdulkarim Yusuf Ogondoko inú ọ̀rẹ́ àfàgbà ni wọ́n ibẹ̀ ibẹ̀ ni bàbá wa àfàgbà ti ṣe síra náhàwò alimanzumatu nahawiya tí àfàgbà ẹsẹ̀ mélòó ni àfàgbà ní láàrin ọgbọ̀n ìṣẹ́jú ni mo ṣe gbogbo ẹ̀ bàbá wa Abdulkarim Yusuf lógondoko nínú agboolé àríòrí compound lógondoko ah, ah, torí ìtàn là ń sọ kálukọ́lọ́kọ́lọ́ béèrè bí ó bá rí bẹ́ẹ̀ inú àwọn àkìránù àfáàgbà tí wọ́n jọ lògbà ní bàbá wa sheikh mukada muhammad basharu adangba tá a máa gbọ́ ni. allahu akbar. سيكون قوم لا وإني وإني بحسن ذكر ودائم bàbá wọn onímọ̀jẹ̀sí lẹ́gbẹ̀ẹ́lẹ́ abọ́ọ̀ká mi. nínú bàbá ìmáàmù ọdún náà nínú àwọn karanu sheikh nataju ladabi ni òun làáfà gbà wá lọ wọ́n wá mú ẹṣin bàbá wọn tí bàbá wọn máa gùn gẹ́gẹ́ bí ìmáàmù mọ̀lẹ́ wọ́n gbé ẹṣin lọ́bẹ̀ bàbá ìmáàmù màjèsí ilé onímọ̀jẹ̀sí ọ wá sin àfà àgbà jáde àfà wa ní ìfihàn pé mi ni làbí ìbò tájú làdábì wọ́n wá gbá ẹṣin nídìí ẹṣin sì fò ẹṣin wọn ń fò lọ bí ẹyẹ tó fi dé mọ̀sìn gbá gbogbo tí bàbá alájà àgbà ni wọ́n parẹ́ kò nù gbogbo ẹ̀ sojú mi àmọ́ bò ní ti wí fáyé tí wọ́n gbà ẹ̀sìn fò wọ́n fò bí ẹyẹ báyìí kálí borak wọ́n ní bàbá tó bí wọn máa malẹ́ ojú òkun níwájú ta àfàgbọ́ wa gbẹ̀kúnlé wọlé ah, ah. ṣé bó ọlọ́run lọ bí lágbájá ni bẹ́ẹ̀ ni mo ní kẹ́sì wọn ó fò ni àwọn òbí wọn tán padà pa wọ́n tì wọ́n náà tán bá tọ́jú nǹkan síbi kan tó wọ́n ní ma bí tán tọ́jú ẹ̀ sí kò sojú àfa o kódà àfa lè má sí ńlé tán bá wọn wá nǹkan náà tán wá nǹkan náà tájú dàda bí wa ni akílẹ̀ ah, ń wá ibi tẹ́ fi sí ni wọ́n sì lọ́ọ́ mu wá mẹ́ ó ò sí nílẹ́jọ́ tá a fi pamọ́. bàbá alájà gbà ní kéré ó sojú mi bó o ní ti wí fáyé lọ́ọ́ kàmíláyà. sẹ́yìn قريبا ما تركت وإني بحسن الذكر حج ودائم ẹ dákun ń gbà tó wá di eighteen ninety two sheikh nathaniel adábí ń lọ ayé bọ̀ bẹ́ẹ̀ láti ìgbà tí wọ́n ti bí wọn ní eighteen seventy seven ńgbà tó wá di eighteen ninety two tẹ́ ẹ bá kà á kò ní jọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ wọ́n bí wọn seventy seven eighteen seventy seven ọwọ́ adi eighteen ninety two ẹ̀rì kọ́dún mẹ́ẹ̀ẹ́dógún péré ni fifteen years wọn náà wọ́n ara àfa gbàmọ́ wọn ò rí Sheikh Tajul Adaby ma àmọ́ àwọn tí wọ́n ní wọ́n jọ ń ṣeré kí ń jọ́ náà lọ́hùn tó fi ṣẹlẹ̀ àwọn ni wọ́n sọ fún wọn nílé ìmáàmù wọ̀lé pé ìjì atẹ́gùn tí máa fẹ́ òun ló ti ibi ìjì òun làfá gbà lọ́tún ọ̀rá àfàmà àfọ̀ wa padà wálé àfilẹ́yìn ọdún mẹ́sàn-án ọdún mẹ́sàn-án tán wá dé ni wọ́n á lọ bàbá ọ̀rẹ́ wọn Abdulmajid alákòókọ bàbá ọ̀kánlá wọn níbo ló wá lọ́dọọdún kẹsàn-án wọ́n ní àfa ní bẹ́ẹ̀ ni òun ni tá a bá ń ṣe ń ti sáàbò ẹ ẹ àfa àgbà náà máa ń pè ní teacher without teacher teacher without teacher olùkọ́ tí máa kọ́yàn tá a rẹ́ni tó kọ́ teacher without teacher wọ́n wá dé àwọn ọ̀rẹ́ wọn ni wọ́n bí wọ́n pè bọ́ lọ lọ he was unable to explain àfọ wọn wá ríbi ṣàlàyé ibi tí wọ́n lọ ìtàkàn sọ fún wọn ni pé sheikh sheikh abdulkadir ló wá mú mi lọ kódà ńgbà tó mú mi dé ibi tó mú mi dé ntọ́ kọ́kọ́ kọ́ mi ní alikọ́sọ́ ìdèlè wàzíyà àlùwàyízí òun tíra ti ṣe àbùlọ̀kọ́ kọ́kọ́ kọ́ wọn òun là ń lò ń zúmọ́ra dì bí baba alájà bàbá wọ kíláàsì torí mi ní kọ́ wọn kí n tó lọ Cairo àfa Ismail mo kọ́ yín àfa àwọn ilé horo tí bàbá bá wọ kíláàsì tán bá wọ kíláàsì tán bá tán bá rí àlewà ìfún wa that's right ọpẹ́ ká tó mọ̀ yìí pé àṣetìrà àkọ́kọ́ tí ṣé Abdulkadir kọ́ ṣe ganan tájú làdábì ni nígbà tó gbé wọn lọ. Allahu akbar. Allahu akbar. فإن معناه فيه تحقيق فقدانه الله أكبر فإن معناه في تحقيق فقدان يا آمرا الله أكبر بالإنكار مجتهدا الله أكبر إلا لأهل خراب الدار عمران الله أكبر إلا لأهل خراب الدار عمران ويا حريصا على الأموال يجمعها الله أكبر أوصيت أن سرورا من الأحزان الله أكبر الله أكبر اختفى شيخنا الذي بتاج الأدب وواري وما لمدة تسع سنين fọdún mẹ́sàn-án padà àwọn àkìrọ́ ni wọ́n ni wọ́n ń bi wọ́n pé ah ah nítorí ọlọ́run níbo ló tún lọ àwọn ni wọ́n ń ṣàlàyé fáwọn àwọn àkàrọ́nù wọn àwọn méètì wọn pé wọ́n sá mà pé Sheikh Abdulkadiri òun ló gbé mi lọ wọ́n àkàtà ní ilá madrasatihi ó gbé mi lọ lé kéwú ẹ̀ èyí tó tún wá jẹ́ màmbẹ̀ tí bàbá ní wọ́n mọ́ kọ torí pé àmọ́ bò láti wí fáyé Sheikh Tajul Adabi tí wọ́n sọ fáwọn àkàrọ́nù wọn pé kọ́dà ńgbà tí Sheikh Abdulkadiri kọ́ mi ní àlùwà èyí tán ó wá mú mi lọ lé kéwù ànábì Khidir ó ló tún mú mi lọ lé kéwù ànábì Khidir mo wá lọ jòkó táwọn ọmọ kéwù ń àjọ wa ń kéwù kọ́dà ó dìgbà kan Khidir wá sọ fún mi pé ó da ó ti dà fún àmọ́ ọkọ àwọn eléyìí ní kéwù ó láwọn tí mo kó ń kéwù kí n tó padà wá gbogbo èyí tí bàbá ni wọ́n mọ̀ kọ́ lẹ́nu pé bó láti wí fáyé. àmọ́ ní táàfi táàfi kẹ́ wọn tì àfi tó bá ṣe bí nǹkan kan bẹ tọ́lọ́hún lè ṣe nìkan ló kù àmọ́ tó bá yẹ pé gbogbo nǹkan bẹ tọ́lọ́hún lè ṣe tó sì lágbára àti lè ṣe àfi ká filẹ̀ ó fún àwọn àfáà ní karamat ó fún wọn láwọn karamat bó ṣe fún àwọn anábì ọlọ́run ní mojizat tó dààmú ẹlòmíì bí ẹ bá ṣe mojizat àwọn anábì mélòó làwọn èèyàn tá a rí inú Islam ṣebí mùjísà lọ́kàn wọn láyà pé ha tó bá ti kí bẹ́sìn yìí ti rí ní mọ́gbà bàbá wa sheikh natajul adabi káwá sọ̀rọ̀ nípa àmọ́ wọn bàbá sheikh natajul adabi tí wọ́n lọ nígbà tí wọ́n lọ́mọdún mẹ́ẹ̀ẹ́dógún tí sheikh abdulkadir gbé wọn lọ tí wọ́n rí wọn mọ́ tán wá padà lẹ́yìn ọdún mẹ́sàn-án bàbá wa padà làbáàrí tí bàbá wa ń fún wọn ni pé kódà níbi tí Sheikh Abdulkadir gbé mi lọ ibẹ̀ ni wọ́n ń pè ní Najaf òun ni kápítà Iraq níjọ́ náà lọ́hùn Najaf ibẹ̀ ló mú mi lọ pẹ̀lú àwọn ọmọ kéwú tí ń kọ́ kéwú ló fi wá kọ́ mi ní alikọ̀sọ́ ìdòlùwà àzíyà. Al ẹ dákun àlùmọ̀ anabi Muhammad bá a ti jòkó iná la jòkó tá anabi ń sọ̀rọ̀ ó ní yá ayúwa nasu isma'u wa akilu ẹ̀yin èèyàn tẹ́ jòkó ẹ tẹ́tí wa akilu ẹ má jẹ́ aláka yìí ó jìnnà mo fẹ́ sọ ni pé anadilahi ibadan ọlọ́run dáwọn èèyàn àwọn wàlíyí ọlọ́run ibadan èèyàn ni wọ́n laisu bi anbiya'a wọn yìí sànàbì ọlọ́run wala ṣuada kọ́dà wọn yìí ṣe ṣẹ̀yídì àmọ́ yẹgi bí tuhumu nàbì yuna wa ṣuada alámàná zinihim àwọn tá a wí yìí àwọn ànàbì ọlọ́run àtàwọn ṣuada ò gan jowú wọn alámàná zinihim níbi tọ́lọ̀ ń gbé wọn sí àkèéṣe àwọn náà ọlọ́run ni wà kúrú bìhín mínàlá àti bí wọ́n ti súnmọ́ ọlọ́run tó àwọn ànábì ọlọ́run kan tó ń jowú pé áá bá ti jẹ́ ànábì ọlọ́run tó ibi tó tún wà yìí ga púpọ̀ níta àfi ní gbàgbọ́ ni ká bá yọ ọlọ́run kó àmọ́ tá a bá fọ ọlọ́run kó kò sí ní tọ́lọ́run ò lè ṣe. aluma anabi muhammad. allahu alayhi wa sallam. á nílẹ̀ anabi muhammad. nasu minan nas laisu bi anbiya àwọn tá a wúyè sá anabi ọlọ́run gẹ́gẹ́ bó ti wí wàlá ṣùwádà ọwọ́ á ní àwọn anabi ọlọ́run ọmọ jowó wọn eré anabi sifuhum lana ẹ sifuhum lana ròyìn àwọn tó ń wí ròyìn wọn fún afẹ́ mọ̀ wọn sallallahu alayhi wa sallam ẹ̀rí fasurra wájú wo nàbí ẹ̀rí inú anabi wa dùn bí sùhálì àárọ̀ bẹ́yì pẹ̀lú ẹni tó béèrè pé àwọn tó wí ìṣòro yín wọn fún afẹ́ mọ̀ wọn fasurra wájú nàbí inú ànábì wa dùn pé ah nítorí yẹ kó béèrè náà ló béèrè yìí sì sọ fún ọ èyí wọn fún wa ní ìtumọ̀ méjì kọjá pé ànábì kọ̀ fún àwọn káwọn kan bẹ wà líyìí ọlọ́run ni wọn. ànábì wa ni hum onasun min afuna innas àwọn tí wọ́n tán sára àwọn tí wọ́n tán sára ọlọ́run bàbá máa sọ nínú ilé bàbá máa sọ nínú ilé wọ́n ní kéré ọ̀pọ̀lọpọ̀ karama afa mi sì sojú mi àmọ́ ń bẹ́ẹ̀ mẹ́yìn màbó ní ti wí fáyé ni wọ́n ní bí mo ti wà ń kékeré kọ́ yìí ń sanra àfa mi wá pè mí jọ pé ya Muhammad iṣẹ́ tó ọmọ lọ tó ọmọ ọ̀bọ̀ la fẹ́ yìn ọ́ láyé ọ̀ gbọ́dọ̀ sanra máa. Baba, bàbá ní ìwọ̀n ń yọjú ìwọ̀n ń yọjú tí mo fi wá kò bí mo ti kù. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا الله أكبر وإذا خاطبهم الجاهلون قالوا سلاما bàbá Sheikhuna Tajul Adabi àwọn àwọn wà láwọn ọmọ kéwu wọn. Alan wa sahlan bi lisani sheikh àwọn àwọn olọmọkéwu wọn àásà ń ròyìn àfa wa pé ah ìmọ̀ yìí buhaya ọ̀sẹ́ni tí ò ní mà tí ò ní lọ́mọkéwu tí ntọ́ bá gbé lọ́wọ́ ọ̀bá yanjú ló hmm. baba sheikh nata yìí làdábì ẹjẹ tó wí kan wọ́n lò wọ́n lò kan bìkan débi pé wọ́n pàdé àwọn afa nílọrin àwọn afa wa ń wú sí wọn pé ah, àwọn ibi tó ti lọ gbélé wa àfáà ni wa ń fi hàn yín ń fi hàn yín ní 1918 àfáà wá ṣe ń tán pè ní àdídí àdídí àdídí àdídí. إنشاد العربي الأدبي المؤدبي wọ́n yẹ kéèyàn ó dín téèyàn fi kántà àwọn èèyàn. lẹ́mi pátá. Allahu akbar. tẹ̀sí olú yẹ̀kùn mi ṣàgìrà bíi. هل من فتى يحبني تدعوني يحبني من شجرتي بابا شيخ ناتاج العربي شيخ 1918 wàhíndú ní ìtànàbí àbí. àṣetọ́fà ni pé ńgbà táwọn afá àwọn oṣù wọn ọwá ní ìsìn wàá hàn ilé mọ̀ yín sọ yín dọmọ kéwù mi ọwá ṣe àdídí àwọn afá wa tù tí wọ́n ń kọ́ wọn léyìn ọ̀pọ̀lọpọ̀ afá nílẹ̀ yìí lọ́dọ̀ ọmọ kí wọ́n afá gbà torí tẹ́lẹ̀ àdídí tá a fà ṣe pé a fẹ́ mọ tíra yìí tí ó sì sẹ́ni tó lè tu fún àbí kan díwájú ẹni ó ṣe ah, talẹ̀ pé ah, ẹni tọ́lọ́run bá dáhùn ọ̀pọ̀lọpọ̀ afáà nílẹ̀ yìí ló di ọmọ kéwù ṣẹ́gun látàjẹ́ làdábì látara àdídí pé ah látìgbà tí látijọ́ tá a ti ń kéwù bọ̀ yìí mo lo tún ti gbélé ìwá tá a mọ̀ túmọ̀ ẹ̀ wọ́n wá ń lọ tẹ̀sán àfa kọ́lọ̀ mi ń lọ lóru pé dákun ìfẹ́ káwọn èèyàn mọ̀ pé mo fi dùnmọ́ kéwù dákun eléyìí ò yé mi dákun sọ fún àwọn ọmọ kápá fìtílà ilé kẹ́yìn kan mọ́ ọ̀pọ̀lọpọ̀ afá dọmọ kéwù látara àdídí fà ṣe. wọ́n ní ìfẹ́ tẹ́ẹ̀. تدعوني يحلني من شكربي يحلني من شكربي وإن تديت مذأبي لا إله إلا الله وكل بالعربي لا إله إلا الله قدمي شهادة العربي ألا تبين الموت أسلكتي بشجرتي ونعود عن عن جنبي ẹ̀dá kan àlùmọ̀ ànábì Muhammad. والفاق أنفى لطيب ومخالف لكل أدبي لا إله إلا الله أكبر الله أكبر ọ̀pọ̀lọpọ̀ afa àdìọmọ kéwù Sheikh Natajo làdábì látara àdídí pé gbogbo nǹkan la mọ eléyìí ń kọ́ wa léyìn àbí kó tú fún wa kọ́ lọ́dọ̀ àfàgbà tá a bá ń kó àfàgbà àfàgbà àrà fún wọn níjọ́ náà lọ́hùn kò sáfà àgbà ńlọrin mọ́ ni àfàgbà lọ́kàn tá a bá ń pè Sheikh Natajuul Adaby àfàgbà àfàgbà àrà fún wọn àfà àbẹ̀lógọ́rẹ̀ àkọ́kọ́ àfà àbẹ̀lógọ́rẹ̀ àwọn ni wọ́n kú ní òkè àfin lọ́hùn Sheikh Natajuul àwọn tó ṣe pé bí yàn bá dúró tí wọ́n lásán yóò ti máa gbóòórùn mà Sheikh Natajuul Adaby nígbà tá àfa àbẹ́lúgọ́ rẹ̀ fi ń bẹ láàfa gbà nílọrin wọ́n wá kú òlókè àfilọ́hùn ọ̀lọ́ ọmọ kéwú láwọn ọmọ kéwú tá a rí bẹ̀rẹ̀ rẹ̀ tá a rópin ẹ̀ wọ́n wá ń bọ̀ wọ́n wá ń bọ̀ wọ́n súnmọ́ mọ́sìngbá nílé bàbá wa fa gbà làwọn èèyàn sáré lọ bá bàbá Abdul Qadir tó bí bàbá wa fa àwọn ni màmú wọlé lọ́dún náà ipe àfa àbẹ́lúgọ́ rẹ̀ ní ń bọ̀ wáyìí àmọ́bọ́dọ̀ yìí ni wọ́n ń bọ̀ àwọn ni wọ́n ń bọ̀ pẹ̀lú ọmọ kéwì àfa àbẹ́lúgọ́ rẹ̀ wá délé àfa àgbà wọn dúró bàbá wa náà bàbá tó bí bàbá àfa àgbà wa jáde àfa sí òsí àfa sí òsí àwọn ní ìwọ́kọ́lá wá wá ọmọ rẹ tájùlá dábìlá wá wá. a sì wá béèrè béèrè ni àfa tó ṣe pé òun ní lọ ayé jọ́nà lọ́hùn tí ò sáfà àgbà kan tó tẹ̀ ọ wá gbéra wọ́n lòun wá béèrè béèrè lọ́dọ̀ àfa àgbà wọ́n làfa àgbà wa jáde ọkùnrin mẹ́ta wọ́n wá jáde àwọn tó wọn gán kẹ́ wọn tì pé ah, eléyìí kọjá ti wá wọ́n wá jáde wọ́n láfa bẹ̀lẹ̀gbọ́rẹ̀ wá ní mandala níta wá fún a wá béèrè béèrè awọ tá a máa fi kírun tá a máa bọ́ lára awọ lára ẹran tá a bá pa ńlẹ́lẹ́ yá tá a fi kírun bóòlù ká kọjú ẹ̀ tí ó fi ṣe déédéé kíbla ṣébi tá a dú tá a dú tó gbogbo ẹ̀ òní ká kọ sí kíbla ni àbí ká ṣe báyìí àbí ká ṣe báyìí bàbá sheik natajú làdábì wa gba ọ̀yàn wọn wá jù sókè àwọn wa ń kún lókè hù hù wọ́n wá sọ fáwọn pé dúró ń bi tí ó yẹ kó dúró káfọ́ ọmọ tán wá béèrè àwọn wa dún bẹ̀ wọ́n á ní tọ̀ ṣẹ̀tù wá rí tẹ̀ bá kọjú ẹ̀ báyìí ó ṣe déédéé bẹ́ẹ̀ bá sì du bígbà tẹ́ bá tayara sí gábàásì lẹ́bàá kọ́ ó ṣe déédéé méjèèjì lẹ́lẹ́ fi kírun ọlọ́wọ́n gbà wọ́n fa àbẹ́lẹ́gọ́ ni máa ń dàlá níta wáwá náà ni wọ́n fa àgbà kan. sheikh natajo ladabi ẹ̀ẹ̀kejì tí wọ́n ju awọ sókè afa àwọn àgbà ọmọdá afa zakariya tí ń jẹ́ ọmọ kéwu wọn afa ọmọdá wọ́n láfa àgbà ju awọ sókè èyí tí ń sọ yìí mọ gbọ́ ẹlẹ́nu bàbá sheikh adam abdullahi alalori ọlọ́run bá wa kẹ́ bàbá níjọ́ tán wá ṣe wá sí níwájú bàbá wa lẹ́jẹ́ àgbà ń bí táwọn bàbá tó bí wọn ń ṣèyàwó bàbá sheikh náà tájò la adájọ́ wá ju awọ sókè níjẹ́ ẹ mọ̀ pé lọ́rin ẹbí ọmọ nílọrin wọ́n wá ní bismillah wọ́n sì bọ́ ara wọn lórí òfurufú wọ́n wá dó lórí awọ wà lórí òfurufú àfàgbà wá dó wọ́n wá jòkó lórí awọ wọ́n wá nawọ́ ságé àgétomi bẹ́ẹ̀ wọ́n wá gbé fáfá gbà wọ́n làfa wa dẹ́rẹ́ kodo báyìí wàrà wa jáde omi ló sì wọ́n mẹ́ wàrà wa jáde wọ́n làfa gbà ní wàrà àlìjáná ni ẹni wá fẹ́ mú bẹ́ẹ̀. ngbàtí ngbàtí ìtẹ́nà wa wálẹ̀ wọ́n wá sọ fún àfa àwọn ọmọdé àfa Zakaria pé njọ́ tó bá ṣe wòlímà ìjà yóò mà pọ̀ láàfà òfurufú báyìí ló jòkó lọ́mọ kéwú káàkiri lọ rẹ̀. àmọ́ ngbà tó. àtìlẹ́yìn tí ìṣẹ́jẹ́ àti wẹ̀lẹ̀ ọ̀dọ́ àyìn àríyá nàbí àdókè ìṣàdálẹ̀. العربي الأدبي المدبي bàbá wa sheikh ní atájú làdábì èmi gbọ́ ọlọ́dọ̀ bàbá wa lájí àgbà wọn látàárọ̀ tá a fa bá jòkó tó bá ń kọ́ máa ń kéwú ìpele ìpele ni èèyàn bí ọgọ́rùn-ún báyìí àwọn lè máa gbé jàwárí lè kílé ni káwọn lè máa kọ́ tẹ̀fsírì báwọn lè bá kó àwọn mi ò tún wá báwọn mi bá kó nítorí a sọ náà nìyí wọn nígbà tí ó bá fi dèrò ọ̀lẹ́ta àfágbà bá fẹ́ tu kẹlẹ̀mẹ̀ jẹ ni wọ́n máa tù bàbá ni bàbá ni ha àánú àfáà mi wá ṣe mí níta àánú ṣe mí sí ni gbogbo nǹkan kọ́ mi kò yé mi kò yé mi bàbá ni mo wá mo wá mo lọ síbi aparun kan lẹ́ǹkùnlé bẹ́ẹ̀ mo rájò kó tètè ń sunkún ìnákó ìyàwó àfáà tápà ni wọ́n pè wọ́n ọlọ́mọṣà bá wa kẹ́ wọn àwọn ni wọ́n wá rí bàbá wa alájí àgbà tí ń sunkún á lọ sọ fọ́kọ wọn pé mo rí Muhammad ń sunkún wọ́n ní bàbá àgbà ti yọ báyìí làwọn bá nujú bàbá lórí bẹ́ẹ̀ àwọn bá nujú ṣe mọ̀ pé ìfẹ́ náà sì bùháyà púpọ̀ ọlọ́run ló mọ tí wọ́n rí lára bàbá alájí àgbà níjọ́ tí wọ́n tọrọ wọn ibi tí wọ́n pín fún bàbá magájí lára àgbàjì nísìn ibẹ̀ ni ibẹ̀ ni tí bàbá bàbá wa Habibullahi tó bí bàbá wa Alhaji àgbà inú ilé ibẹ̀ ni ibẹ̀ ni bàbá wa fàgbà ti wá tọrọ bàbá wa Alhaji àgbà ibẹ̀ ni magaji inú ilé wa ń gbé nìsín nínú tuntun já mọ̀ ẹjọ́ tí wọ́n wó ilé tí bàbá magaji wọlé ilé alámọ̀ni tí wọ́n wó tán tún kọ́ àwọn bíríkìlà bá wá bá wọn ta pé ẹ̀dá pé níkan lárí lárògiri yìí kùránì oníkáfà tí wọ́n máa fi ké tẹ̀síìrì jọ̀hún àwọn àgbàlagbà ó ọlọ́wọ́n kẹ́ wọn wọ́n wá fi kùránì sára ògiri wọ́n wá rẹ̀ pọ̀ bàbá amágàjí wá gbé lọ́dọ̀ alájì àgbà bàbá ń bẹ láyé jọ́nà pé etí mo bá nu lé ní alájì àgbà níbẹ̀ ni kùránì bàbá mi ni èmi ni wọ́n gbé tẹ̀lé wọn lọ tẹ̀fsírì bàbá mi ló ní kùránì bẹ́ẹ̀ bá wọnú ilé ń bẹ̀ níṣẹ́ má jẹ́ ń bẹ̀ fún yín àmọ́ kọ́lá bí yẹn bá wú kán bẹ̀ àdó sì má gbà ibẹ̀ ni bàbá wa fáàgbà ti lọ tọrọ bàbá wa alájì àgbà lọ́dọ̀ bàbá wa habibullahi musa al-adabi bàbá khalifa ni wọ́n jòkó yìí ẹ dákun kálukú ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo nta bá ti fi tì sọ́dọ̀ ọlọ́run àwa àrídìí ni níjọ́ wọ́n ti ń wádìí kùránì ìbò náà bá dé níjọ́ wọ́n ti ń wádìí gidi kàábà ìbò wọn bá dé pé inú ilé ìṣe kò sí ntọ́fà gbogbo tá a bá fi tì sọ́dọ̀ ọlọ́run àfi ká filẹ̀ àwa àdídì ni kò sí tá à ń pè wọ́n kọjá pé waliyullah àfa wa bẹ̀rẹ̀ sí ni kọ́mọ kéwú eh, ìnákó wa pè wọ́n ibi mo ti lọ́nu bí bàbá àfàgbà ti yọ tí wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ ni bàbá alájàgbà láwọn nujú wàláhì lẹ́nu bàbá bẹ́ẹ̀ bàbá ní àwọn anujú báyìí wọ́n láwọn nu júnù afáwa ni ya muhammad kí ni ṣe ya muhammad wọ́n ni afáwa àbáwà lẹ́jàgbá ni ah, kò sí nǹkankan kò sí nǹkankan àà ah, ah, nǹkankan wà kí ló dé tó ń sunkún ìnákólóhùn rí ọ tó ń sunkún abẹ́nìkan bọ́ wí ni ẹnìkan kan ò bá mi wí ní tí ń sunkún sí ni pé gbogbo bẹ́ẹ̀ ti ń ṣe wàhálà tẹ́ ń kọ́ wa ń kéwì kò sí kankan tó yé mi wọ́n ní jọ́nà lọ́hùn ah, ah bàbá alájàgbà oh oh la ilaha illallah bẹ́ẹ̀ bá fẹ́ ká bàbá mọ́kànnà báyìí tẹ́ẹ̀kì wá pè wọ́n nìkan wọ́n sì bàbá ní jọ́nà lọ́hùn ìnákó wá ń dín ẹran kan lọ́wọ́ ẹran òun làáfà wa lọ́ọ́ mú àfà mi lọ́ọ́ mú ọ wá tì bọ̀ mí lẹ́nu ọ wá ní jẹ́ àfà wa ní láyé tilẹ̀ ilmu illa bin nalid tó fi kú láyé òní gbọ́ tuntun nù màmá tó fi kú láyé bàbá wa alájà àgbà wọlé kéwú nineteen twenty lọ́dọ̀ àfa àgbà àfa kú nineteen twenty four ọdún mẹ́ta péré ni bàbá lò sọdún mẹ́rin ìmọ̀ náà ni ọ̀tá ńlẹ̀ dòní tí ò sì ní tán àwọn ilmul funun àwọn ìmọ̀ àwọn àgbàlagbà tó ṣe pé gbogbo bímọ àtìsí ti dé orí bíi tìsí àfikún tún gbàǹfààní lára ẹ̀ gbogbo Cairo àti gbogbo ibi tá a lọ tí bá tún jòkó tì wọ́n náà ni ẹ dákun man ta'anna nala ma tamanna báwọn àgbàlagbà wá fẹ́ ròyìn bàbá wa ní ooo oh, Haji Kamaru jẹ́jẹ́jẹ́ kan ní la ilaha illallah àwọn ọmọ akéwù bàbá wa sí ìfúnná tájù làdábì gbogbo gbèsè ayé wọn ẹ̀kọ́ ni wọ́n fi kọ́ láyé èyí tó ẹ̀kọ́ tó tún ṣojú tèmi lẹ́tà kan dé láti Saudi bàbá wa ní nǹka bàbá àtàjù mo sọ̀tàn náà fún yín rí mo wá lọ gbé ma fún olùbí mo gbé fún fáìlù ibi tó yẹ kí n sọ pé fati àmọkàn jù ní dómọ ni bàbá ní haba nítorí Ọlọ́run kí ní ṣe rẹ tó mójútó náhàwò kí ní ṣe rẹ tó mójútó náhàwò àwa sọ̀kalẹ̀ ibi tán sin bàbá sí ní sinilé tíra ibẹ̀ láti wá lọ mú tíra mẹfìtá ológàtúlà àràbíyà bàbá fi wá kọ́ mi ní náhàwò àwọn apá ayára yóò ṣojú wọn wọ́n máa bá mi tí bàbá bá ń kọ́ mi táwọn náà máa jòkó bàbá wa ń sọ jẹ́nà lọ́hùn pé miftahu lugatil arabiya àti alikiraatu rashida alikiraatu rashida alikiraatu rashida wọ́n ní àáfàá mi sheikh náà tajul adabi ló kó wọ nàìjíríà kò sáàpá kan tí ò fún nàìjíríà alikiraatu rashida. níjọ́ táyé dúdú ìmà òun lọ́jọ́ wọn ṣẹ́kù báyìí tó sì máa ṣẹ́kù bàbá sheikh natájù làdábì wọ́n wá kọ́ àwọn ọmọ kéwú lọ kánrin tí wọ́n kọ́ wọn kéwú lọ kánrin bàbá wọ́n di òmu bẹ́ẹ̀ náà ọmọ kéwú wọn bàbá wọ́n di òmu tí bàbá sheikh natájù làdábì wá lọ bàbá wọ́n di òmu àwọn ọdẹ òmu àwọn ni wọ́n ń sọ̀tàn yìí àbí wọ́n ń gbọ́ lọ́dọ̀ bàbá wa jamiu ilé ọ̀wá bàbá wa nílé ọ̀wá bàbá gold ẹ̀dá kò ní tí ì fi ń dákan wọn ni pé yìí ń sọ̀tàn kó lè bá a yanjú ká máa pẹ́ àyín wí tí wí kò tí ẹ̀ rí ibì kankan rìfá rẹ̀ sí. wọ́n nígbà tó dòru bàbá ọdẹ òmùsà rí pé bàbá bàbá àfàgbà tí wọ́n ti jí ni wọ́n ń yọjú níbi tó fi wọ́n sí pé àsáfà fẹ́ sàlọ̀ àlálẹ̀ wọn la fa sẹkùn náà tajà lábẹ wọn kan ògiri wọn kan sẹ ògiri ní ìkànnà báyìí omi sì ń jáde nbẹ wọn ṣàlọ látọ wọn sì fọwọ́ ra padà omi sì dúró wọn sì yànnà fìlà bó láti wélé ìfáyé nísì. bàbá wa ń kọ́ ọmọ ní kéwú nínú àwọn ọmọ kéwú bàbá wa sẹkùn náà tajù làdábì òun ni bàbá wa tajù lè mú mí nì. àwọn náà káàpá wa Zakaria ọmọdá lọmọdá àfọ ọmọdá inú ọmọ kí o bàbá wa bàbá Sheikh Natajul Adabi nígbà tí bàbá padà ni 1901 kódà àkọ́kọ́ shahada tí bàbá wa Sheikh Natajul Adabi ọkọ́kọ́ ṣe pé yóò o se shahada ṣahada shahada dákun afúlàtù shahada kódà tán tún fún yẹn ní àwọ́ọ̀dù 1901 ni torí pé àwọ́ọ̀dù tán fún ni pé bàbá wa ta a dákọ̀ yìí Zakaria ló kọ wọ́n jẹ́ àfọ àgbà ló fún ọ ní tájù ló mú mi nì ṣe ní pàwọ́ ọdún ni ìtumọ̀ ẹni pé bàbá òun ni ṣéhùn ní zọ́ọ̀bẹ̀ yìí bàbá wa fún àgbà nínú àwọn akéwì bàbá wa fún àgbà ìmáàmù yáyà adáfẹ́rà alẹ́kọ̀láńsùwí bàbá wa alẹ́kọ̀láńsùwí àwọn ni wọ́n bí ìyáàyá àmánà bàbá pọ́fẹ́sọ̀ àmánà mínísítà ìyáàyá wọn bàbá táwọn èrò bíi baba alikọlan sowe àwọn làfa àgbà ni wọ́n lọ jókòó sí ilẹ̀ gbéra lọ́hùn lókè ní lókè ní ó sì fún wọn lẹ́tà kan wọ́n làfa àgbà fún wọn lẹ́tà kan pé má jà o dóhùn tán kó o tó jà dóhùn tán kó o tó jà etí ń bẹ́nu lẹ́tà àwọn ènìyàn sọ. So. nínú àwọn ọmọ akéwà fàgbà baba salimanu ake nínú àwọn ọmọ kéwù bàbá wa fàgbà tí wọ́n kàn kéwù nínú wọn ni abdulrahman damala labẹ́kúta nínú wọn ni abdulmaliki aláwùsá òun ni àfẹ́sìn àkọ́kọ́ tá à ń pè ní sọ́ọ́lìhù ọmọ akéwù bàbá wa fa sheikh natajul adabi ni wọn àfẹ́sìn ilẹ̀ aláwùsá tíra kọ́lẹ̀ bàbá tá à ń wúyi kú ní january second nineteen sixty five bàbá wa alájàgbà ń bẹ ń jòkó níjọ́ náà níjọ́ tá ń ṣe fìdáwò wọn ẹ dákun báwọn àgbàlagbà tó ṣẹ́kù láyé bá sojú wọn ẹ lọ béèrè bàbá alájàgbà wa fowó lẹ̀kẹ́ bá ṣàdúrà fún bàbá yìí àjọ kí lọ́dọ̀ àfa àbèsè kan náà dájú làdábì ni àfa wa sọ́ọ́lù ẹ̀ àfa gbẹ̀sìn lọ́mọdá lálàwùsá ọmọ kí oṣù kan náà dájú làdábì ni wọn ìtàn lọ́kọ́ kótó wa kan bàbá wa alájàgbà شيخنا محمد كمال الدين حبيب الله موسى العدد رحمه الله àfáà tájù àfáà ṣe àdídí tó kọ́ gbogbo àfáà lẹ́yìn lẹ́yìn jọ́nà lọ́hùn tí ọ̀sẹ́ ni ó mọ àfẹ́ tó bá lọ kọ́ lọ́dọ̀ àfáà gbà bàbá ni a máa wá tọ́ka pé inú ilé báyìí wá kọ́ inú ilé báyìí wá kọ́ inú ilé báyìí wá kọ́ lọ́dọ̀ àfáà gbà inú ilé báyìí wá kọ́ inú ilé báyìí wá kọ́ ilé tí wọ́n ṣẹkùn lẹ̀ yìí tí ò ní jádàbí yẹ kò sí ó kéré láwọn tó wá kọ́ àdídí lọ́dọ̀ àfáàgbà ẹ dákun gbogbo ẹ̀ ọtọ́rítì ń bẹ o afátajudeen torí ọjọ́ tó ti lọ bàbá ti jòkó pẹ́ púpọ̀ bàbá wa fáàgbà sheikh natajo aládùn iṣẹ́ alẹ́ nahawiya wọ́n ṣe ní ògóńdókò àwọn bàbá bàbá tó ṣe bàbá wa olóhùn oyin kalẹ̀ ibẹ̀ ni wọ́n ti ṣe tọ́rẹ́ àfa gbà ni wọ́n àfa ni mo ṣe gbogbo ẹsẹ̀ bó ti pọ̀ tó yìí ọgbọ̀n ṣẹ́jú péré ni mo fi ṣe. fọdọ́wọ́ àrùbá ṣe rí àrùbáyínà wà àrùbá àrùbáyínà wà àrùbá ogójì àti mẹ́rin ogójì àti mẹ́rin forty four ẹsẹ̀ orin wàá ṣírí àti mẹ́wàá. ọdún àrífà ṣèlérí. Allahu akbar. àrífà iná wà àrífà àwọn. ọjọ́ forty four lè àṣírí fifty four kàlàtí mẹ́rin rọ́jà bí láì mi ṣàhárí. orin fifty four ẹsẹ̀ orin fifty four tó sọ nípa náhàwò bó la ti sọ̀rọ̀ lóga àràbíyà láyé ẹ dákun níjọ́ wo ètò ìmọ̀fẹ́ kárò lọ́dún wo ayé tí wọn ò tí pọ̀. lọ́dún wo ọdún tí ò tí ì sí náà wù. ọdún tí wọn kọ́. sàlàbí nàbà dàda alifi kúlímì sàmáníyà sàlàbí mi à èjìrí iye tí ń kálí maṣáhìrì sàlàbí nàbà dàda alifi kúlímì sàmáníyà. one hundred and thirty la ilaha illallah ba'da al-hijra. ba'da al-alifi one thirty no one thirty no. bada one one thousand. Eh? one thousand one thirty láìla. one thirty one thousand thirty eight bala ti bẹ́ẹ̀ na jẹ́. La ilaha illallah. One thousand three hundred and thirty-eight. Ìjìríyà. Ẹ dápẹ́ wá sí i, àlẹ́mọ̀ wá fíkọ̀ ayé sánà nínú ọdún ti Mìlàdíyà. Eh, thirteen thirty-eight. Thirteen thirty-eight.

ọ̀tá níbẹ̀ nígbà ìnàjì mi. àbá ni mo parí orin tá à ń wí. àwọn ọ̀rọ̀ bí wọ́n fẹ́ ń tọ́wọ́. mo parí ẹ̀. la ilaha illallah. thirty minutes ọgbọ̀n ìṣẹ́jú péré làáfàá fi kọrin fifty four ọgbọ̀n ṣẹ́jú. la ilaha illallah. la ilaha la ilaha illallah. la ilaha illallah. ilaha illallah láìlà gbogbo ẹni ọba kan náà wù yìí tó hàn sórí kò ní ìdí náà wù mọ́ láyé ó ti dàfà ó ti dàfà láìlà láìlà نسيت به أبيات الشهيد والخمسين فليكذا الشعر وها أنا شمس الدين لا إله إلا الله مرحوم ربه لا إله إلا الله لا الله أكبر الله أكبر تاج خير مخير لا إله إلا الله ابن إمام تاج خير مخير ọlọ́run o àgbà fún ọ lára fàgbà ẹ dákun bàbá ti jòkó pẹ́ bàbá wa sheikh natajul adabi ṣe nahawu yìí orin ẹsẹ̀ fifty four ẹ dákun tí mo fẹ́ béèrè ni pé lọ́dún wo ó wá jẹ́ pé gírámà ni ó tún wá jẹ́ ṣéìràn la nazman wala nasran nahawu lélẹ́yìí bàbá tún wá ṣe bàlágà ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ wògbà náà. gbogbo ń afọ àfa àgbà ti wá gbédé níjọ́ náà lọ́hùn là ń lòdò ní tuntun mi ò bá ma ìmọ̀ àtẹ̀yí tá ń lò léyìí òòrùn tí ń ràn yìí nílẹ̀ Yorùbá yìí authority ń bẹ. bàlágà. àfa ṣe bàlágà. àlùkálẹ́ lọ́dún sábà yìí àdáàtú tẹ̀síbì àdáàtú tẹ̀síbì àti kẹtùnù ẹsẹ̀ orin kan gbogbo tí ń jẹ́ àdáàtú bàlágà pátápátá wá pé sẹ́ni ẹsẹ̀ orin kan alápẹ̀rẹ̀rin alimushabahu alimushabahu alimushabahu bihi àdáàtú tẹ̀síbì àti wájú ẹsẹ̀ orin kan wá gbé gbogbo ẹ̀. wọ́n tẹ́lẹ̀ ẹ̀rù kẹlẹ́ ẹ̀. الله أكبر لدينا وكالملح في الدار والشرب كالعسل الله أكبر وكالملح في الدار والشرب كالعسل ẹ dákun ní parí àṣẹ inna lillahi ibadan àdìsí wa ni law aqsama alallahi la abarra tán bá tẹ́wọ́ sọ́lọ̀ báyìí pé ń tá a fẹ́ kó ṣe ní ọlọ́run sì máa ṣe bẹ́ẹ̀ bàbá wa sheikh natajul adabi ẹ̀rí wọ́n tún sorin mi? tọ́jẹ́ ti dáwà tọ́lẹ̀ àtò dáwà tọ́lẹ̀ àtò dáwà ẹ̀rí tọ́lẹ̀ àtò dáwà ẹ̀rí wá wá dáwà tọ́lẹ̀ àtò dáwà ẹ dákun ẹ jẹ́ dúró lórí ẹ̀ àwọn orin kan wà nínú òun tí tí bàbá tí bàbá fi wá tán fi hàn wá nínú mùjára bá tó dáìrà bí bàbá lisanu sheikh ọmọ tíra ti ń wí mùjára bá tó dáìrà bí àfa àtàjùdí mo fi hàn yín àtọmọ̀ mi lọ́wà mùjára bá tó dáìrà bí ọ̀kan náà àwọn bàbá wa níjọ́ náà lọ́hùn ààrẹ náà dé la ilaha illallah bàbá wa ní kí n lọ jòkó tì wọ́n wọ́n wá ní kí n máa wí àyà kan nígbà tí ó dijọ́ kejì báyìí à ń gbọ́ tán bàbá náà tí wọ́n hàn nù mọ́tò ni hàn hàn bàbá ní lágbájá kọ́ ara rẹ̀ ti yá la ilaha illallah. wọ́tẹ̀jẹ́ alíkàlá ní láfọwọ́kùbà. Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar Allahu akbar. الله أكبر الله أكبر وملكك جللا ووقفت قصدي باب خير نبيك محمد المبعوث خير مرسلا وفي منبر الخير انادي نعم. بشكوتي الله اكبر على مشهد نور الهدايه اعتلى وروحي اليك نور منك اضاءه عنان لساني يا رب بقصيد مجملا توسلت بالهادي آمين وأصحابه آمين آمين أسيادنا متفضلا وإن كنت لم أحسن فإنا محسن الله أكبر لدي رالي متفضلا وأنت الذي ربي ولا غيره وملك قد علم وملك عند الأمان يا من إليها تفيه وردائه سألته تردل تذكر لي ذنبا أتيت كثيرة برحمتك الرحمن ذاك معللا وكنت قلوبي يا أعين برحمتك آمين آمين يا عاتب علي يا عدو مجملا تميمك أبوها الله أكبر ذاتك أفاق نانو شيخ تاج الأدبي الله أكبر على النور جدلا الله أكبر وأسألك التوفيق الله أكبر في كل ما أمل وخير الهدى والعلم حكما مؤملا الله أكبر نحلي وابلي ملك كل ولي على كل خلقي شيخنا تاج الأدب العبيد من تلا لتنصرني نصرا آمين آمين وأمن لواء الرشد في الخلق مجملا آمين وتوقفني وتنقذني من حسن كلبي وصدمته وتعبدني مما ألاقي معللا الله أكبر àbá àtájù Allahu Akbar àbá àtájù Allahu Akbar <laughs> <laughs> Allahu Akbar Allahu Akbar. به رينا وعافي أثنبلا الله أكبر يا إلهي الله أكبر الحمد لله الله أكبر ذاك سواك وفاعل وأنت بصير Allahu akbar Allahu akbar Allahu akbar afa sadiu Allahu akbar baba alaji agba ni five thousand kọ́mọ làkúrẹ́ Allahu akbar. ẹ dákun alhamdulilayi rabbil alamin. Amin. Alibẹ. <laughs> Allahu akbar. Àfa àtàjù já máa lọ lé. Ilé tó lọ já máa lọ lé. Allahu akbar. Wa anta Bàbá Sheikh Tajul Adabi. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. يا عليم مفضلا الله أكبر وقبت بديك لاعدائي الرسول سوء فعلهم آمين آمين وبلا لا إله إلا الله سلتنا عليهم يا رب يا رب بالحق طالبنا أبا كلمهم الله أكبر نبتنا الله على الحق الهداية ọlọ́run adúpẹ́ o. aláhu akbar. àmín. Allahu akbar. àbá àtàjù ilé tó ilé tó lọ ọjà máa lọlé. wàhálùkọ́lá àwọn àdìkálẹ̀ sí kọ́ńtà àmìlà. àmín. Allahu akbar. Allahu akbar. Bàbá ti jòkó pé àbá àtàjù dákun dákun Allahu akbar gbogbo àdàbíyà ẹ pé alhamdulillah Allahu akbar. gbogbo àwọn àdàbíyà ẹ jẹ́ pé alhamdulillah alhamdulillah alhamdulillah rabbil alamin oríire tá a ṣe lọ́dọ̀ bàbá wa fàgbà tá a ṣe lọ́dọ̀ bàbá wa lájẹ́ àgbà dọ́kọ̀ ọlọ́mọdé olórí ibú láíláí ibi tá a ṣe mọ̀ kóríire ni àfàgbà lọ́parí ẹ̀ bàbá lọ bá bàbá wa lájà àgbà pé tọrọ àdúrà fún wa tọrọ àlùbáríkà fún wa ní tí bàbá máa wí ni pé èmi á máa sọ ń ta èmi ò rí ibi tí bàbá ti sọ̀rọ̀ tán fọ́ lùgbàyà rí àfijọ́ tán máa ń sọ̀rọ̀ àfa wọn wà ní ẹ̀yin ọmọ tẹ bá máa fà mí ni tẹ bá máa fà mí òun lọ parí ẹ̀ pé gbogbo ohun tí ń jẹ́ ọmọ kéwòn ọmọ ọmọ kéwòn tí màdí ò fi fún àwọn ọmọ lálùbáríkà ah dàpọ̀ ọ̀la náà mọ̀jọ̀ tán lára wa o ibi àti gòkè náà ni ẹjẹ́ sọ̀kalẹ̀ bàbá wa fàgbà ọlọ́run bá wa kẹ́ wọn bàbá alájí àgbà ọlọ́run bá wa kẹ́ wọn bàbá alájí àgbà tá a jókòó tì lọ́sàn-án yìí ọlọ́run wa fi ọ̀rọ̀ wọn léwọ ọlọ́run lọ́wọ́ má bá wa tó lóde ọlọ́run bá wa fún bàbá lálàáfíà ara ìdùnnú ojoojúmọ́ iṣẹ́ bàbá pọ̀ tí wọ́n ń jẹ́ dákun ọlọ́run ìdùnnú ojoojúmọ́ tí wọ́n fi gbádùn ayé wọn dákun bá wa ṣe fún wa jẹ́mi wọn oògùn fún wọn lálàáfíà dákun mọ́sà bá wa ṣe bẹ́ẹ̀ fún wọn ọlọ́run níye wa bisimilahi alfatiha bisimilahi rahman rahim.